سورة يونس آية إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تكل منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إن تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في السماء في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحدوك قولهم إن العزة لله جميعا إن من ذكر الله جميعا هو السميع العليم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يجرون وما تقول في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك مثقال ذرة في الأرض ولا في السماء ولا أكبر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يهتدون هم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الحمد لله رب العالمين بدأ ببسم الله والحمد أولا على نعمه لمضوط بما تنزل على نعمه لمضوط بما تنزل ومنها صلاة الله ثم سلامه على المصطفى سر الوجود مكملا على المصطفى سر Ọ مكملا ọlọ́run àdá ọpẹ́ fún ọ. Bàdá tó fi sífún Látara àánú rẹ̀ tó ṣe wá, a máa túká lérí tó dùn a sì tún ń kó jọ padà lórí tó dùn mọ́ nú náà àwọn míì máa ń kó jọ lórí tí ò dùn mọ́ lọ́nù tí wọ́n sì tún túká tí wọ́n tún pàdé lórí tí ọ̀tẹ́ lọ́n lọ́rùn àwọn kan ní wọ́n sálámù àránṣẹ́ Ìjẹ́ra rẹ̀ tó ń sọ ọ̀kalẹ̀ ilẹ̀ lórí sáà lè kàtán, òun náà là ń dúpẹ́ lé lórí ọlọ́run ọba mẹ́dáwọ̀ ọ̀kẹ́ rẹ̀ dó lórí wa. Ó ti ń darí ọkàn wa sójú ọ̀nẹ́. kìí sagbára wa òsìjò ṣúwa ó ṣúwa wọn míì ọjọ́ ṣúwa à ń lọ à ń bọ̀ lórí dáadáa ni ìtí ń jẹ́ sínú ẹ̀sìn ní gbogbo tí èèyàn bá ń tàbọ̀ ọsọ lọ́rọ̀ tí wọ́n náà mọ̀ pé tó ń ọ̀rọ̀ tó ń sọ yìí inú gbogbo tí èèyàn bá ti ṣe tó náà mọ̀ pé inú ọlọ́run oṣù dòsí tí mò ń ṣe ẹsẹ̀ nù ọlọ́run bá ti fún èèyàn ní tí èèyàn mọ̀ pé ìtọ́lọ́run yọ́nú sí ni tó sì fẹ́ oríire ni fún yẹn ọlọ́run àdúpẹ́ fún ọ. Àlá ni àmì المصطفى فيما تنزل على نعمه لمصطفى فيما تنزل ọlọ́wọ́ àdúpẹ́ ìkẹ́ ọlọ́wọ́ ọba àti ìgẹ́ rẹ̀ kọ máa bá aṣíwájú ẹ̀dá. ọlọ́ìmú sí lọ́ba ti rí lìwùjú ní ìmúká mìíràn. ọlọ́ìmú sí lọ́ba ti rí lìwùjú ní ìmúká mìíràn. àwọn àlùfáà wa tá a dìde ní ọgbà àlùbáríkà tí ọlọ́run fi wọ́n dálẹ̀ ní ìsìn. a fi ń bọ̀ wá sí tafsiru yìí ọlọ́run bá ní ìlékún ìkẹ́ rẹ̀ fún wa àmínà gbogbo ohun gbé kalẹ̀ bí ẹun tafsiru alukùránù náà ni àwọn náà ni wọ́n gbogbo ẹ̀ àti tààfà wọ́n bá lọ níbi tí wọ́n ti ń fàgàfà wa tí wọ́n dìde ń bẹ̀ jókòó ìtawà náà fi jókòó yàgá àfà wa ní rá àga wọn pọ̀ ṣùgbọ́n ọba àga ó lè tàà àfà wa fi jókòó ní àyè tàfsírù àlùfáà wa. Ọlọ́run bá mi kẹ wọn, bá mi jẹ wọn. Bàbá aníhùkù lẹ́dá bí màbá alẹ́. Èèyàn lè wọ ọmọ níbi tí èèyàn kù sí. Ibi àlùfáà wá bá kù sí ọlọ́run bá mi ṣẹ̀dẹ̀ fún wọn gbójú kò. Wàjíbi ìlọ́run màrá tó máa ń Bó ṣe torí wa yìí nìkan ni wọ́n fẹ́ gbẹ̀sán lé lórí ládàá náà Níbo làwa sì wà, níbo nírú wa wà ní iṣẹ́ tí Ọlọ́run fún àlùfáà wa ṣe, ajìnà. Ajìnà ti pé iṣẹ́ tọ́lọ́run fún wa ṣe. Bá ṣe wá jìnà tó náà bá ṣe kéré tó, kọ́ bá sẹ̀sán ti wà yìí náà nítorá a ìtọ́lọ́run fi, a máa tọ́lọ́run fi wọ́n ṣe lára wa bọ́sẹ̀ ẹ̀san tiwọn náà ni a bá ẹ̀san tiwa là ń tọrọ fún wa wọ́n mọ̀ pẹ́sàn pọ̀. Borí tí wọ́n yà ọ̀pá náà sọ́lẹ̀ fún ìgbẹ́ wọn. Borí tí wọ́n yà ọ̀pá náà sọ́lẹ̀ fún ìgbẹ́ wọn. A kí gbogbo àwa Mùsùlùmí tí àjọ ń kó jọ láyé àlùbáríkà yìí táwọn gbébí yìí máa ṣàtúwò ọ̀rọ̀ ọlọ́run bóyé wá ṣe máa ọlọ́run ló nímọ̀ jù ẹnu tíntìntì náà tí à ń rántí nu táwọn àlùfáà fi kọ́ wa òun náà là ń gbààyè yìí sọ. So, èyí tó bá ṣe déédéé ń bẹ̀ ọlọ́run ló ní àtòjíṣẹ́ èyí tó bá sì kù tó kù díẹ̀ káàtó àwa lamiléhùn àwa afẹlẹ́hùn náà tí gbogbo wa kó àfọkànsí ẹ̀sìn ọlọ́run níjọ́ rẹ̀ wá o tó wà fi kàkọ́ ọ̀lẹ̀ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ eléyìí àràmù eléyìí àlàálì láti sinmi lánàá tàwà mẹ́nú bà àwọn àgbékalẹ̀ lórí ọ̀rọ̀ àlàálì àràmù adórí àgbékalẹ̀ karùn-ún ẹ̀ ní ara máa ń sálà ní rìzìkín. kúlẹ̀ ara tó máa ń sálà ọlọ́run níṣẹ́ rí sáwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ fún yín nínú àsìkí ni asọ̀kalẹ̀ pé kẹ́ ẹ máa mú kẹ́ ẹ máa jẹ kẹ́ ẹ máa lò ó wá ṣe yín jà á lè tún mú wàrà máa tẹ́ fi fọwọ́ ara yín pè kan ní àràmù fọwọ́ ara yín pè kan ní àlàálì. kúlẹ̀ Fẹ́mi ọlọ́run mo yọ̀ǹda fún yín pé ká ẹ máa àrámà nǹkan fúnra yín. Àbẹ́ ń dáadáa parọ́ mímí ọlọ́run. Bẹ̀ láti wá ń sọ àwọn fundamentals tó wà fún àlàálẹ̀ àti àràmù. Ìgbẹ̀ láti ní tí wọ́n bá pè ní àràmù àlàálì. Bó ti wulẹ̀ ó kéré máa ilẹ̀ àláàlì máa yóò gbè ní anìlẹ̀ àláàlì mẹ́ẹ̀yàn bá ti já láàlì ọ̀tẹ̀ ńlọ́rùn ó ti rọ̀ bi àrá jẹ́nu tó ọba ń rí tọ́jẹ́ àláàlì wọn ó tó ọ kódà bó ti bá jẹ́ aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad nínú ọ̀rọ̀ tí abdullahi Umar tó sọ ọlẹ́nìkan ò ní fi nǹkan kan lẹ̀ fọ́lọ́hun nìkíní yóò kọ̀dá mo fi ilẹ̀ ilá àwọ́dàwó lọ́wọ́ khairan ọlọ́run ó fún ní èyí dáa jùlọ pààrọ̀ ẹ̀ pé méjì lọ́lọ́run lè bá fi ṣe kó sì dá lẹ́sìn ọlọ́wọ́ bá fi ẹ̀sìn yọ́ bá fi pààrọ̀ àràmù tó gbójúkó mẹ́ yọ́ wà máa rẹ́sìn sí díwájú ọlọ́run tó sì wọ ọlọ́run ó lè káyé náà fún tí ó tún máa rẹ́sìn sí tí ó tún káyé fún. ká wípé gbogbo máa dá ilà harami fọwọ́ ara kúlù máa àdá ilà harami ilà haram fọwọ́ haram gbogbo ohun tá a bá ti jẹ tá a bá mú tàbí gbèsè kan tá a bá gbé tó lè gbé wa lọ síbi ìtọ́jà haram wọ́n ní ká ti yá a pé ìgbésẹ̀ ìwọ ni àgbọ̀dọ̀ gbé gbogbo gbèsè tá gbé tọ́jà pé ibi tí ó gbé a níbi kíni ibi haram. ó ti di èèwọ̀ sábà pé káṣe sìnà èèwọ̀ ni ńgbọ́ ọba ti wá mọ́bìnrin olóbìnrin tí èsè iléèwọ̀ rẹ tó mú wọlé tẹ́ẹ̀jọ tilẹ̀kùn mọ́rí sábà kó lè já bí sìnà ajẹ́ pé kó mú wọlé tẹ́ẹ̀jọ tilẹ̀kùn mọ́rí ó ti di kíni ó ti di ara torí ọjà ntọ́ jẹ́ kíni tó jẹ́ èèwọ̀ òun náà ti di kíni ó ti di èèwọ̀. bẹ́ẹ̀ èèyàn bá ti ń bá àgùntàn ti ń bá ajá rìn yọ jẹ̀gbẹ́ nígbò ti jẹ́ pé kákùtọ̀ jẹ ìgbẹ́ jẹ́ pé má o bá ti bá ajá rìn ọjẹ́ kí ni ọjẹ̀gbẹ́ oníwọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹjọ́ rìn ara wa gan náà padà mú èèzó ogún ṣùgbọ́n ọlọ́rẹ̀ẹ́ ọwọ́ akó mọ́ra ẹjọ́ ń ṣe ọ padà ja ọ̀rẹ́ lẹ́yìn ẹ̀ bọ́ ọ̀bá rẹ̀ kú ọjà rẹ̀ lẹ́yìn ẹ̀ o bẹ́ẹ̀ bá jọ ru kú gbogbo ń tọ́ bá lè gbéni lọ bẹ́ẹ̀ náà ni àtàháyúlù àlálẹ́ aram aram kéèyàn máa déṣe ká máa dọ́gbọ́n lórí tọ́jà aram òun pẹ̀pá ọ̀ndọ́gbọ́n òun lo ète tàháyúlù alẹ́lẹ́ haram haram lónà ẹ fẹ́ máa jẹ rìbá ẹ bá wá sọ ní cooperative

ẹ̀fà wé ẹgbẹ́ rẹ̀ fà yá ẹ̀kánsù àkáǹtì nítorí wípé ẹ ti ń dètè lọ bí tó jẹ́ kí ni bẹ́ẹ̀ náà lákàbá ṣe bí náà nù sófókà àti lo aṣọ yìí nínú ọdún yìí náà ni hmm. bẹ́ẹ̀ yẹn bá tún ẹgbẹ́ náà ni kápẹ́ àwọn alájẹsẹ́kù àwọn èégbèlé àbí ọ̀dà nàpá wa àwọn ọmọ a lájọ kóra àwọn gba 1,000,000 nǹkan míì tí ń wọnú ìsúkẹ̀ tí ń wọ rárá ebe ẹ̀yà lówó ni ẹ gbọ́dọ̀ àǹfààní kankan kò yé ń débẹ̀ ni. nígbàjọ́ pé ẹ̀yá ni ẹ gbọ́dọ̀ fi mọ́jẹ̀mú àǹfààní kankan lélẹ̀ torí kú lùkọ́rí dín yájẹ́lébò lè máa fà àràmù ṣeun náà ìgbà náà àràmù náà pè lọ́dún yìí wọ́n sọ wọ́n sọ ìtàn àgbà kan fún àbúrò láwọn tí a ń gbọ́ kínú yé gan kí wọ́n náà fi gbọ́ èèyàn yáwó lọ́dọ̀ ẹ̀ ọwọ́ yáwó lọ́dọ̀ ìmọ́mù àbú ànífà ọwọ́ àfilé rẹ̀ dógò pé ìwé ilé mi rèé ìjọba ti rí owó ẹwà gbàwé ìmọ́mù àbú ànífà wá ń jáde lọ́njọ́ kan ọgbà ń lọ ọwọ́ ẹni tó yá owó lọ́wọ́ ẹ̀ kọjá òòrùn wá ń pa tó fi lé sòdì ó òòrùn pa àwọn bàbá nípa náà wá ń sọ fún un pé ah, ah, àfáwọn àgbà ẹ ti ẹ̀ ṣe sùúrù fún òòrùn ìdí ah, ẹ̀ ó ní kò bá rí sùúrù ń bolo wọn sàdí wọn ní ebi léèrè ẹ̀sán sábẹ́ ó ní kèso kèso òun kò nílé ẹni omi ló níléṣẹ́ tó wá yáwó lọ́wọ́ ẹ̀ tó wá kọjá ń bi léhùn tó fi léhùn dógò náà wá ní kọ́ gba ògì lábẹ́ ọlọ́run kọ́ kí àfá wa lọ wọn láti gbọ́ ìtàn lọ́dún yìí náà nínú tàfsírù wọn láyé bá tún ti sílẹ̀ fáwa àmọ́ ń lọ bí ọjọ́ jímọ̀ tí a tètè ṣe tí a manú ẹgbẹ́ ìta gbọ́ náà là ń sọ fún ẹgbẹ́ ìlànà tí ń jẹ́ mànú ìgbà náà lèyàn tó bá bàrọ̀ ẹ̀dẹ́gbẹ̀rún tó ma ga apá pé àwa ti mà bẹ́ẹ̀ bá lóhun ọmọ ọ̀pọ̀ ọmọ àfẹ́ ìmọ̀ rẹ̀ gbogbo apá ọmọ ní rẹ̀ ọ̀nà méjì máa fúyẹ́ ọba ń ń ó fúyẹ́ ń bẹ̀ ti dé ọba dọ́dọ̀ ẹni ó fún ọlọ́mọ ó fún yẹni tó ọba ya àwùká láàánú èèyàn fún yẹ́ńbẹ̀ ni ìyá rẹ̀ torí ọjẹ́ òní máa ṣe garagara lọ́dọ̀ àfẹ́ ni èèyàn fún yẹ́ńbẹ̀ ni ó sọ tọrọ rẹ nítorí ọjẹ ọba máa já àfa gbà níbi ó ti wá wọn kò tí fi máa bàbá wa alimọba ṣe alikẹbí o ti máa jẹ́ léhùn ọba ti dé sàfà rẹ olùkọ́ra ró ni okòra ró ní bàbá akóra ró ká tún kí asọ́lẹ̀ ìdáhùn mímí ti sọ́rọ̀ lọ́rẹ̀ gbàtà wá débẹ̀ táǹtẹ̀sẹ̀tì táǹtẹ̀sẹ̀tì wọ́n lè máa kọ́ ọmọ nǹkan áńtàǹtẹ̀tì òun géèmù gbogbo nǹkan rí fi sọnù mọ́ ọlọ́ bọ́mà tó sì mọ́ sọ ní islam dín ní ni ẹni wá ṣe ògìní mẹ tó mú ọmọ akéwù ya aláìmọ̀kan lónìí ntọ́fàánù tí máa fi kásẹ̀ lẹ̀ ọ̀pọ̀ rírẹ̀ rírẹ̀ àwọn ni mẹ́ ọ̀kárì ọdún àwẹ̀ náà láti mú jáde jàlá sálẹ̀ ńlá máa فقط لبيب جالة العلماء تعلم العلم تعلم العلم àlùfáà ní gbogbo ọjọ́ ayé gbogbo ọjọ́ ayé òun ni kó fi máa wá mà ẹbí ńlá sọ̀kan nígbà tí mo aláti ti dẹ̀hùn tí àfà àgbàlí àfà kan tó tún mú tó mú tàdá lọ mú báyìí lọ kó lè jíá lọ́wọ́ abilé rè pé kí ló tún dé ibi òkè lé tó tún kọ̀ọ̀kan o tún mú bá rò ká ìbèrè lákòye àti wé o tún mú bá kiri ní à ọlọ́run mú kiri ní ọlọ́run bá ti rí mọ̀ òun ó dè má lè ó ní tí bá ọlọ́run ọmọ mú kiri tó bá ṣe mú lọ Gbogbo òjókòó ìmàlè yẹn máa ń sojú kòkòrò àti jò. Àwọn táwà sáà wípa lọ jókòó sí o. Béèyàn, kódà kí wọ́n máa ń fi ẹ̀wí ìkẹ̀kàn kọ̀ọ̀kan jókòó tààfà wa kọ́ máa wọ̀n. Kí wọ́n máa ti ya ẹnu sọ̀rọ̀ ọmọ mú nǹkan. Kó tó wà ní àwòkọ́ṣe dáadáa. àlùfáà ló ń tí ó ní pàwọ́fò kò sí jàálà tálé ń là máa ọ̀tún làbí bó jàálà tálé ń là máa ọba tí ń jókòó táwọn àfá ò lè pàwọ́fò ọmọ rí nǹkan mú wọ́n ní àfá wa àbúà nífà wá ní e-, èmi ò lè dúó lábẹ́ létẹ̀ tí ló dé ọlọ́ẹ̀gbà ẹ̀ mà pé lẹ́yìn ni wọ́n fi dógùn ó fi yáwó ọyáwó lọ́wọ́ mi tí mo bá ti wá tún dúró lábẹ́ ajẹ́ tó ń gbà mo tún ya ní nǹkan mo ṣàǹfààní lára pé mo ya ní nǹkan mo ti jẹ ìbá mi ẹ wo bí àwọn ẹgbẹ́ tí ó tàwa ń jà ẹni tó fìdí fọ́gbádì sí lórí owó àdúrà àwọn ẹyẹ one million ẹlòmíì tó fìdí fọ́gbá lórí ẹgbẹ́ rárá kò sí tó pé kò sáà alọ́lọ́wọ́ olè ìdúró lábẹ́ olóhun ti fi wọ́n ti fi dógò sọ́dọ̀ òun fóun bá ìfi dúró lábẹ́ ajẹ́pówó tó ń yá wọn òun ti jàǹfààní lára ẹ̀nù kọ́dídù òun ti jàlábà mọ́ǹfà tó gbogbo bá yáyàn ní ìkan tó bá ti máǹfà ní wá fọwọ́ rẹ̀ àlìjọ wà lìjọ náà ni ah! lọ́wọ́ mẹ́jọ ọjọ́ pọ́pọ̀ tuntun lọ́la ṣẹ́wọ́ sí lọ sànú wọ ẹjẹ́ àjọ ọmọ kẹ́lùkù náà gbére ẹ̀wù ẹjẹ́ gbéra wa wù oríire tá a ni pé wọ́n ti sọ fún ẹni tí wọ́n fi ránṣẹ́ pé òun ọ̀fà àánú fi áṣà lìjọ náà ẹnu tá a fi ní gbẹ̀kẹ̀lé nu yọ̀bá ajá àánú ṣiṣẹ́ wa sọ́ bá tàwọn tá tún sèmi àti ẹ bá wọn táàkì àánú ní lọ fàánù rẹ̀ fi àwọ̀ ó ó bá tí èèyàn bá ti ń dẹ́tẹ ti ń dẹ́tẹ lórí àràámù ó ti dàràámù ó ti dàràámù ìdẹ́mi àtẹ̀yìn náà ó sì túmọ̀ ní pé àníyàtò làhásánà látò bá rèrò àníyàn mi dá omi ọmọ sí nǹkan mi tó pé àníyàn mi dá mẹ́ lórí rẹ̀ àníyàn tá mi dá ẹ̀kàn ní àràmù ni àníyàn wá dá mẹ́ àníyàn dá ọ̀sán tó jẹ́ di àlàyé báníyàn rẹ̀ ti wulẹ̀ kọjá tó ti pé ni má wù àníyàn má ọba ni èèyàn àdéhùn ta nínà ni pé kàn pé ìrẹ̀lẹ̀ mú gbé kalẹ̀ ọ̀rẹ́ mi rà kò sì ní tẹ́ ibi ọ̀pá àníyàn kébi ọmọ bá pa èmi náà fi bá rà ẹ̀yìn òsì lè ra nǹkan kọ́ máa wò ó rán owó la fi rà àwọn náà bá fi dẹ̀ ẹnu. ṣé ló wá sọ sáníyàn sọ́sọ ẹmu di àlàyé àní àwọn èèyàn sì máa fàníyàn wa máa fi gbé tí ọ̀dà wọlé o tí wọ́n máa fàníyàn sọ̀rọ̀ àníyàn mi ni ọ̀rọ̀ pé kìnnìkan àníyàn ti agán dáa ju ti ẹni tẹ́ ń ṣe gan lọ ẹ́ ah, ètò òṣè ọ̀npẹ̀rẹ̀ ni ó sáré bá wọn ni à ń tọ́ lọ tó ń wò ó lè hàn bá ni ìta níyàn lọ́wọ́ àmọ́ ọlọ́run máa làwọ́ ó. láti bá rẹ̀ lára kò sọ ohun tó jára mù kò sọ di kíni. kò sọ di èèfọ́. tọ́ níyàn bá tọ́ bá aṣọ di mi. àwọn ànábì ọlọ́run ó dùn olórí àníyàn ni ẹwọ ẹwọ ọgbà tí nǹkan ṣàdúrà nù wọn pé rọ́bì àwùzí nì. ọlọ́run fi nù mí mi lọ́rùn wa ní asukúra ní màtàkà lábí àmì àmúta aláìyá kí máa dúpẹ́ rẹ tó ṣe mi àtẹ̀yí tó ṣe fáwọn òbí mi jẹ́ ń dúpẹ́ ọmọ rẹ̀ nù. kò ṣe dúró lórí ó yà fi kún pé wà ní àmàlà sọ́ọ̀lì àṣàrídọ́. jẹ́ lè máa ṣiṣẹ́ eré tó yọnu sí ọmọ bẹ̀ lọ́hùn sẹ́ni àwọn èdú olórí àníyàn Ìní ìtìbìtì ilẹ̀ ìka wáyé ní ìrìnlẹ́ A ṣiṣẹ́ ma ni o. A ṣiṣẹ́ ma ni o tá a bá sì bọ́nú tó rújú tá a bá ti kónú tó rújú mọ̀ wípé èyí tó dájú nu àràmù ọbọ̀ bẹ́ẹ̀ láti pé kíní wọn ló rújú àti ẹ̀mọ̀ bára jìnà sí ni ẹni tó fẹ́ wà lìdán náà ó ṣe kíní yóò jìnà sí ni tí wọ́n bá ti ní báyìí báyìí nú tọ́ ọmọ bó ṣe rí jìnà sí ni mọ̀ pé ah, kòkó tí ìsìn tó fi dá wa lójú ó rújú ẹni tí ń retí àlìján náà yóò jìnà sí ni torí tó o ti lọ rọ́bì tó rújú ò ní mọ̀gbà tó bọ̀ bí ìtọ́ dájú náà ọbọ̀dì bí àdísì kan àlẹ́ ti ni ó ní ìtàpè ní àlàálì ó fojú ní àràmù náà ṣe kí ni ó ní ṣùgbọ́n láàrin àlàálì àti àwọn kan mẹ́mẹ́ tí ẹ rújú sáàmà tọ́pọ̀ èèyàn ọmọ ń halal. Ẹni máa kóra ró tí ọ̀rọ̀ lu tí ọ̀dá lójú tó rú lójú. Ó ti jàjàbọ́ lórí ẹ̀sìn ẹnu àtìjọmọlúàbí ẹ ó ti tún ṣe. Ẹ bá wá rọ́lu tí ó rújú tọ́gbọ́ kú rújú. Ó kò sínú àrà. Ànábì mi sọ̀rọ̀ ó ní kí n tó ń bí ọ̀bá yọ ó láà fi jọ ẹni tí ń darán jẹ àbá fúlàní tí ń da màálù ọwọ́ wá oko bá ní wọ́n ọlọ́run jẹ́ kí wọ́n dẹran wá kò àfisàkójúwé ni wọ́n sì fi ọgbà wọ́n fi rá oko ó sì bá wọn lóko àwọn sọ fún pé fúlàní pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o torí pé mo ẹ̀sẹ̀ gbé àgbàdo nínú à ẹ̀yìn ọgbà yìí ní ti máa ní ti máa dà wọ́n jẹ ìní dénú ọgbà. ànábì ní bẹ́ẹ̀ bá epo kóró àti fúlàní àti màálù kẹ́ lé ẹ̀ jìnnàjìnnà. ẹ ní màgbà tí ìgbéyà màálù ọjà ọgbà tí ọjà àgbàdo. ada nìkún ni bímọ nìkún ni mọ́nìkì ni bímọ. ànábì ní gbogbo ọba lọ́lọ́gbà tiẹ̀ olúwo láàfin tọ́ra gbàdí bàbá wo olówù wọ́n láàfin tí wọ́n lágbàdí ọgbà àti ọlọ́run téèyàn gbọ́dọ̀ jáwọ́ ń jàkújà ní gbogbo tó sì léwọ̀ gbogbo tó sì léwọ̀ ọgbà àti ọlọ́run ọgbẹ́ inú ẹgbọ́dọ̀ ẹgbọ́dọ̀ ẹgbọ́dọ̀ kùlẹ̀ ẹgbọ́dọ̀ ó ti dábáhùn lórí orí ibi a ti ń sọ̀rọ̀ ọpá ọmọ èèyàn jàálì tún mí ní wàràmà wàhálà ọ̀pọ̀ ẹlẹ́sọ di àràmù fúnra yín tàbómi ẹsọ di àlálì fúnra yín aláwọ̀ àdínà làkún ọlọ́run sọ fún wọn wípé sẹ́mi ọlọ́run ni mo yọ̀ǹde léhùn fún yín àbẹ́rùn dáadáa pààrọ̀ ọlọ́run béèyàn bá sì fi lè dáadáa pa nínú nǹkan tọ́lọ́run pè lábòsí ọ̀pẹ̀ bọ̀bẹ̀ ó tún pe ìdádàpá rọ́mọ ó pè ní àbòsí onínà ṣíríkà làgbónà ẹbọ àbòsí tó ga ni níbòmíì ọlọ́run tún pe ìfìtìráà ó pè ládàpọ̀ àárọ̀ wípé bẹ́ẹ̀ ọlọ́run ní ibi tó ti pé ìfìtìráwù ó pè ní ó pè lábòsí ọlọ́run ní amúhálàlá ìtàbùtàrúnà sẹ́mi ọlọ́run ọba lẹ̀ ń dá kí ni àdàpọ̀ àárọ̀ máa. ọlọ́run ní gbogbo ẹni tí bá ń dàdàpọ̀ ọ̀rọ̀ ọmọ èmi ọlọ́run bò ọlọ́run ni wọn ní í ọlọ́run pè wọ́n lálábòsí. ní ònà ti ọlọ́run ní wo ni ibi ọlọ́run ti pé àdàpọ̀ ọ̀rọ̀ ọlọ́run kò tí ì tó ẹni náà. sura táwa ẹ̀ náà ni ànámọ̀lì àdúgbò bẹ́ẹ̀. bí ẹni tó dàdà pààrọ̀ mẹ́mi ọlọ́run ọlọ́run lálábùsí ni. níbo mi yàtọ̀ naa àmú náà ó sọ ṣe júmọ̀ àkọ́ni ìsàlẹ̀ bí náà wàá yóò di ilẹ̀ ìsìlẹ̀ ọ̀sán ìsàlẹ̀ náà. Ọlọ́run nìkan ò tí ìṣàbòsí ẹni tó dáadáa pa mẹ́mí ọlọ́run. Ọlọ́run ní gbogbo wọn, kó bọ̀ bọ́lọ́run. Ọlọ́run ó pè ẹwà wojú àwọn tí wọ́n bá wọn. Tó aláàrín ọdún. Ọlọ́run ní ìgbéjìnà sí kẹ́ẹ́. kọ́ bá gbogbo ẹni tó bá ṣàbòsí sẹ́mi ọlọ́ ṣe gbọ́dọ̀ máa sẹ́nu tọ́lọ́wọ́n ọba sọ ọgbọ́dọ̀ sọ. Ngbò mi nǹkan. Ọ̀nà ni ó dìlámú mi máa ní ọ̀tàrà àlálọ́ ìpàdìbà ni àwọn ọ̀gá dábà bí i àyà ti ní. Ọlọ́run lẹ́nì kò sí ìṣàbòsí tó ẹni tó dáadáa pa arọ́ mọ́ lọ́hùn. Ọ̀gá dábà bí i àyà ti ní. ọlọ́run lálábòsí ọlọ́run wò ní jèrè ọgbọ́dọ̀ ládàpọ̀ àrọ́mọ ọlọ́run bọ́ọ̀ bá tiẹ̀ tí ì ṣe kankan ní òfin jẹ́mìrì ọmọ sọ pé àbòsírí ni wọ́n gùn ọlọ́run tí ì kọ́ rọrùn ní o ọgbọ́dọ̀ jẹ́mìrì ọ sọ wípé bẹ́ẹ̀ náà lọ́lọ́run náà wá ṣe orò tó ní wàhálà yìí ti pọ̀ ó ti dádàpọ̀ àrọ́mọ ọlọ́run kan méjì tó gbé tì bó ṣe yọ méjì náà ni. máa Gbogbo ìtúnù. Tàbí òkòdodo lọ́rọ̀ òkòdodo ọ̀rọ̀ ọlọ́run nígbà tí a ń wí fún ọ. Ànàmà àti wá lílẹ̀ káfíìrì. Kò sí ètò tóró tó kìdá mẹ́. Ọlọ́run ní sọ ọ̀màní ọ̀màní ló fi máa já ọ̀rọ̀ ọlọ́run. Ọmọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọlọ́run rọ́. Ọmọ pé já ní gbogbo ẹni tó bá kọ̀yìn sọ̀rọ̀ Ibò mi dùnú. Ọlọ́run ní kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó dáadáa para ọmọ ọlọ́run ẹni tí ń pè ní lọ sójú ọ̀nà ìsìláàmù tó lọ́dà ń ní. Ọlọ́run lémi ọlọ́run èèpà e alábòsí mánà. Ẹ wo gbogbo bíi mẹ́rin tá a kàn kò sí èsì parí ẹ̀dá. Lágbọ́dọ̀ ìpè ní sákèèsì ni fún má gbọ́njọ lọ́n lọ ẹlòmíì rò pọ́n gbọ́njọ lọ́n lọ ọlọ́wọ́ ọmọ di ọlọ́fin ọwọ́ àmà ọmọ àṣẹnu ọmọ àṣẹnu ṣekúṣe sọ̀rọ̀ lọ. olówó ó tètè dúró fún ṣe ọlọ́run ṣe kọjá ní olè ṣe àlọ́run o kódà bá kú àníyàn tó dáhùn ọlọ́run lè má yàrá dáa tó ọlọ́dà ah, ah, kìíní ọlọ́run wá fi kìíní ìrọ̀ ẹ̀ lọ́rùn gan ẹ máa bá wa náà bẹ lọ́run kọ́ jẹ́ kọ́rọ̀ àwa náà Allahu a máa fi ẹnu àtẹ́ máa fi kò fi ọlọ́run o wà máa zọ́nù làbínà yàtàrúnà àlàlà ilẹ̀ kàzíbà ọlọ́run ní kí lèrò àwọn tí wọ́n jẹ́ ń tún pọ̀ lọ́hùn nírọ́. Yàtàrú náà lọ́lọ́ ìkẹ́rìbà. Jẹ́ ń dàdà pààrọ̀ mẹ́mi ọlọ́hun tó bá dijọ́ àlìkìyámà. Ìnálọ́ àlàbò bọ̀dìlẹ̀ Ọ̀pọ̀ èèyàn ní ìdúpẹ́. وما تكون في شأن وما تكون منه من قرآن ọlọ́run ní ọ̀rọ̀ wọn kò sí wa nábì a ò lè dúró ti ọ̀rọ̀ wọn ọlọ́run ní wa nábì ò ní máa ka nǹkan kan tàbí wa nábì takúnú fi ìṣà fi ò ní wà lórí ọ̀ràn kan tàbí tó ń ka alùkùránù kan fún wa tàbí tó ń sọ iṣẹ́ kan fún wa. ọlọ́run ní gbogbo ẹ̀ làwọn ọlọ́run rí nígbà tẹ́ ń wọnú iṣẹ́ náà tẹ́ ń ṣe. à ń ké kọlọ́n sọ àjọ lálọ. wà máa yá àṣùbù wọn rọ̀ bí ká mi mìsìkọ́ lè ṣàkà sí ìṣẹ́lá àrùdì. ọlọ́run ní ọ̀pá mọ́ sí àwọ̀ ọlọ́run ọba ìtọ́ ma nínú iná agún kan kọ̀pamọ́ fún wa bọ́yọ̀ wà ń lórí ilẹ̀ ni tàbọ̀ wà ní sánmà kìbáhùn kéré jù náà gún lọ kìbáhùn tóbi jù lọ ìlà fíkẹta ọlọ́ni gbogbo ẹ̀ o lọ wà nínú òwe tó fojú hàn ti ṣe láhùn mafos kò sí ìkàkà tẹ́ ìṣẹ́tàwọ̀ ọlọ́run ò rí ọlọ́run sọ àjọ wa lálọ́ á padà síbi ááyà yẹn àtúntútù pẹ̀lú gọ́ọ̀lọ́hùn ọlọ́run jẹ́ ká máa wà dáadáa o kó máa fàánú rẹ̀ kó máa fi bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa gbé gbọ́ àlámàrí ọ̀rọ̀ kálukú wa ọlọ́run jẹ́ ọmọ àjọba ṣẹ́fẹ́ ọlọ́run má dà wá láàmú ọlọ́run adúpẹ́ arójú àráàyè gbọ́ tòní àmàrójú àráàyè wí tòní já kàrà ayé mọ́sọ̀lá. Mú kíta lè mú wáyébà àti ilimi wà ní rọ́ọ̀tì ìdàmú. Bẹ́lá dábà àbúrò lè gùn lé láàrin bí nàbí. أرسالك نال مقام جلوم كذا حقبا ترجي دون ظلم اليمن